àfìgbà tó gbaṣẹ́ ọlọ́pàá yìí ṣá. jọ kí ni kí n ṣe kí n ṣe mo wáṣẹwáṣẹ mi ò rí mo kọ application dé stage kan mo máa lọ interview o èmi náà ti mọ question tó fẹ́ béèrè rí mo wà wọ́n pé my level of education ti máa wọṣẹ ọlọ́pàá at least máa mú changes díẹ̀ díẹ̀ wọ. ẹ pẹ̀lẹ́ sá o ti sórí fún mi concern gangan tó ń wọ́rì mi ní Ìbàdàn tó post ẹ̀ sí. ṣe bíbẹ̀ ni ọ̀gá ọlọ́ṣà tó ń pè ní hmm. no mercy ibẹ̀ ló wà. Wilson. nǹkan tó ń fún mi gangan concern. concern kí ló ń fún ẹ. ẹ wọ ẹfọkànbalẹ̀ kò sí olóko ló ń gẹ ló ń gẹ fúnra ara ẹ wu ni kí ló ń bọ̀ lókè tí ilé ògbà no mercy wo a tọrọ mercy ìgbà tí èkó yá nǹkan ń bá fa ẹhẹn. má wọ̀ rí ti yé mi. lọ́nà kí ló yé ẹja rẹ. ó yé mi kí ló yé ẹ o. ṣe bí àbúrò dáadé ẹ babaláwo ni. Ah, ẹ kí ni ìtumọ̀ ẹ kí ni. ìtumọ̀ ẹ ni pé ó ní nǹkan tẹranko ẹjẹ tẹ́lẹ̀ ẹkùn tó fi ṣe gbẹndu sọlọdẹ. Ah, ah, òótọ́ tẹ̀ ló sọ ṣebí wọ́n ní pé eh, tájà bá lẹ́ni lẹ́yìn á hmm. pọ̀ bọ̀ so múra sí. Hmm. ẹni tó bá kọlù mi abẹ́ni tí mo bá kọlù mo fi gbogbo nǹkan tí mo fi jẹ́ èèyàn búra mo máa fi kú ṣèfàjẹ ni olùfẹ́ hmm. wa òun ló mẹ́sì ó máa tọrọ mẹ́sì á bẹ̀bẹ̀ fún àánú tí ò ní rí èmi màá kojú alóhùn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tó wà ń bẹ̀ yẹn ló ń ba mú kékeré. ìwọ lọ mú Messi so that owó tíjọba láwọn máa fún ẹni tó bá mú yẹn á lè jọ pé. at least two two million àti kàn wá ń bẹ̀. àsọ̀rẹ́ ní nǹkan. kọ̀ǹsẹ̀ ẹ̀ ẹ̀ gba three three million ẹ̀ wájú máa lọ kojú ẹ̀ ni ó sì láìkó owó ìfẹ́ ó yìí láìkó owó báyìí náà má wọ̀rí ìwọ jẹ́ gbọ́dọ̀ máa represent ní kọ́ọ̀tì máa mú tán. káàtì ẹ̀ la káàtì ẹ̀ kọ̀kọ́ fi yẹn lẹ́nu dẹ̀ ń bẹ̀rẹ̀ fún ẹ náà. tọ́wọ́ ẹ̀ máa wà níbi ẹgbẹ́ ojú báyìí ni àmú báyìí ó ti yẹ ẹ̀